بالله سميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله akí ẹ̀yin aráalé ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò wa ètò almuflihun èyí tí ilé ẹ̀kọ́ muflihun tó gúnlẹ̀ sí àdúgbò muslim ìfẹ́lódún ìdí òbí ní ìlú ìbàdàn tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abẹ́ ọlọ́run pọ́n bá ní ṣe àlékún dáadáa àti àgbéga tó pọ̀ fún ilé ẹ̀kọ́ muflihun àti ilé kéwú segment madul muflihin alislami a sì bẹ lọ́n gbogbo àwọn òbí alágbàtọ́ àtàwọn mùsùlùmí míì táwọn náà tún gbọ́wọ́ sí ètò ìtánikétò ìyọ̀mọ tẹ̀síwájú ọlọ́run jẹ́ káwọn náà máa ní àgbégánú sẹ̀mí ayé wọn kó o sì bá ní san wọ́n lẹ́sàn-án pẹ̀lú àlìjánná firidaus ọ̀dà ẹ̀jẹ̀ àtúmọ̀ bá ètò lọ lóru èmi ẹ ká pe akẹ́kọ̀ọ́ wa Ibrahim Akédèjì kó alukuran fún wa bismillah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق haqqi wa tawasaw bil sabr. ọlọ́run bá ní fún akẹ́kọ̀ọ́ náà ní àlùbáríkà ẹ jẹ́ ká gbọ́díkà láti inú hadith látẹnu akẹ́kọ̀ọ́bìnrin wa Rọ̀kíbá Hashim bismillah. kọ́lá rasulullah sallallahu alayhi wa sallam la taqulu bishimal fàyínà ṣàìtàn yá kulubiyaṣọ́ bí ṣìmàlìhì rọwáwù muslim translation the prophet of allah peace be upon him said do not eat with your left hand for it is ṣàìtàn that eats and drinks with his left hand transmitted by Muslim lessons from the hadith one Islam forbids eating and drinking with left hand two Muslims are ought to eat with their right hand three we should avoid emulating shaitan in our day to -day activities four Muslims should cultivate the habit of eating and drinking with right hand. Ọlọ́run bá ní fún àwọn ọmọ náà ní àlùbáríkà tí ó pọ̀ ẹ̀yin arúsìn ọlọ́run eléyìí ni part two apá kejì lórí islamic prohibition of gambling and betting bí Islam ṣe ṣe léèwọ̀ ká máa ta tẹ́tẹ́ òun ni tá à ń ṣàlàyé bọ̀ a ti ṣàlàyé ọ̀rọ̀ ọlọ́run láti inú quran chapter five verse ninety and ninety one tọ́lọ́run ọba ti ń sọ fún wa pé èèwọ̀ ni ká ta tẹ́tẹ́ ẹ̀yin tẹ́ ẹ jólùgbàgbọ́ òdodo ẹ yáa jìnnà sí ẹ dákẹ́ ẹ má ta tẹ́tẹ́ mọ́ anábìwa muhammad sallallahu alaihi wa sallam ànábì náà ní ọ̀rọ̀ táwọn náà sọ fún wa àáfàá wa abdullahi bono amuru bono af ọlọ́run kó bá ní san bàbá àtọmọ lẹ́sàn-án rẹ̀ sàbẹ́ làwọn méjèèjì wọ́n ní anna rasula sallallahu alayhi wa sallam qal wọ́n lànàbí àwọn gbọ́ tànàbí sọ báyìí pé inna Allaha harrama ala ummati al-khamra wal-maisira wọ́n lànàbí ní dájúdájú ọlọ́run ọlọ́run fúnra rẹ̀ harrama ẹ̀ ọlọ́run ṣe léèwọ̀ ó ṣe ní èèwọ̀ pé fún àwa tá a bá jẹ́ ìjọ ànábì tá a fẹ́ bànábì wọlé ọlá sẹ́mi pa mọ́ dáwákà ó bá Muhammadu wọlé ọlá ó sì ń ta tẹ́tẹ́ ìwọ tó o bá ń ta tẹ́tẹ́ ò lè bànábì wọlé ọlá báwọn o ànábì lọ́lọ́run ti ṣe léèwọ̀ fáwọn ìjọ mi tán fẹ́ bá mi wọlé ọlá kí lọ́lọ́run ṣe léèwọ̀ fún wọn àlẹ́kọ́múrọ̀ wọn ò tiẹ̀ gbọ́dọ̀ dédìí ọtí rárá wàlìmẹ́yìn sírọ̀ àti tẹ́tẹ́ kódà nínú rìwáyà mi tọ́lá di ìsì ìmáàmù ahmadu gbàwá àti ìmáàmù abu dáúdà nínú ẹgbàwá mi abdullahi bono amuru ó ń sọ fáwọn sàábé pé àdìsí tí mo sọ fún yín ó yé mi o torí fúnra àmọ́ àpàdébì ní máa ń kọ́lá àláyé àmọ́ lam àkùn fálíyàtà bá wà àmọ́ káàdà wúmi jahannam pé ẹ ń bá sọ́ńtànà bí ọ̀sọ́ kọ́ máa wá ibùjókòó ẹ̀ sínú náà jahannam ànábì sọ bẹ́ẹ̀ ni pé ọlọ́run ṣe ọtí àti tẹ́tẹ́ léèwọ̀ fún àwọn ìjọ òun torí náà gbogbo mùsùlùmí ká gbà pé èèwọ̀ ni nínú hadith mi anabi sallallahu alayhi wa alihi wa sallam ó ń sọ wípé man qala li sahibihi ta'al uqamiruka falyatasaddaq anabi lẹ́ni tọ́bẹ̀ lè sọ fún mùsùlùmí ọmọ ìyá rẹ̀ mí pé wá jẹ́ àjọ ta tẹ́tẹ́ jẹ́ àjọ bẹ́ẹ̀tì ìwọ jẹ́ àjọ kọ̀ bẹ́ẹ̀tì ẹ̀ nínú gbólóǹta gbọ́dọ̀ kọ́ṣà àwọn ọmọ wa kánmọ̀mọ̀ sọ ni mùsùlùmí ìwé sọ fún yàn pé ìwọ jẹ́ àjọta tẹ́tẹ́ ó rí wípé àwọn ẹgbẹ́ rashidi ní ọ̀nà ẹgbẹ́ rashida ẹ gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ kẹ́ ẹ wá fowó lé àbí kẹ́ ẹ sọ pé ọyá jẹ́ àjọ fi fìlà wálẹ̀ tí ọ bẹ́ pé ẹgbẹ́ báyìí lọ́ba wíìnì ìwọ máa kó fìlà méjì lọ àbí jẹ́ àjọ fi fóònù wálẹ̀ tọ́ba já sí pé klọ́ọ̀bù báyìí lọ́ba wíìnì klọ́ọ̀bù báyìí ìwọ máa kó fóònù méjèèjì lọ ànábìlẹ̀ tọ́ba kẹsọ bẹ́ẹ̀ lásán pé wọn ò padà ta tẹ́tẹ́ ọkẹ̀sọ lẹ́nu pé ọyá wá jẹ́ àjọ ta ànábì ni tó ń tọ̀ ń ṣe ó ti sẹ lọ́hùn kọ́lọ̀ wọn wá lè forí jìn fálíyà tàṣọ dàk yóò lọ ṣe sàárà a máa rò pé kí ni ikimọ̀ tó wà ń bẹ̀ torí pé ó ti wà nú àdìsí pé àsọdákọ́tù tó ti fi ulẹ̀ kọ̀tì ata sàárà fi ṣe ọmọ ń pa ẹ̀ṣẹ̀ rẹ̀ àṣepọ́ntàn ṣe sọ pé kò ta tẹ́tẹ́ o ọkẹ̀ sọ lẹ́nu lásán ni o ànábì ló gbọ́dọ̀ lọ ṣe sàárà kọ́lọ̀ òun lè bá a fi sàárà yẹn pa ẹ̀ṣẹ̀ ń tọ́sọ̀n rẹ̀ kọ́mọ̀bà àjìyà ní ọ̀dọ̀ ọlọ́run ìyẹn ló fà alimami zahabi kọ́lọ̀ ń kó bá ní ìyọnu sí wọn nínú tíra àwọn alkaba iru bàbá wa ń sàlàyé pé fàyídà àkànnà mujarradul qawl yujibu kàfàrà bàbá tó wájá sí pé ọwọ́ pé èèyàn kẹ́ sọ̀rọ̀ èèyàn sọ̀rọ̀ lásán kọ̀tà tẹ́tẹ́ ọ̀kẹ́ wí bẹ́ẹ̀ ni o ànábì lọ gbọ́dọ̀ ṣe kàfàrà ó gbọ́dọ̀ ṣe ìtanràn àbíkọ́sán sọ́dá kọ̀ wọ́n ní fàmọ́ zọ́nù kàbèlè fẹ́ ẹ̀ ẹni tó bá wá tiẹ̀ wàá mọ̀ ta gan ẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ tiẹ̀ tún ti lágbára níwájú ọlọ́run ọba àlékè ọlá òun nìyẹn jàmá tó bá wá rí bẹ́ẹ̀ ọlọ́run ní amọ́ta tẹ́tẹ́ ọlọ́run ní ajínà sí tẹ́tẹ́ kèékú ṣe pé ntọ́lọ̀ nítorí ẹ̀ ṣe bẹ́ẹ̀ ní kí iléeṣẹ́ tiẹ̀ ó lè tà rárá torí àwọn aburú tó ń bẹ ń bi tẹ́tẹ́ ni èyí ò láti fi parí ìdánilẹ́kọ̀ọ́ yìí àwọn àáfàá wa ti líìsì aburú tó lé ní mẹ́wàá tó ń bẹ nínú tẹ́tẹ́ aburú tí tẹ́tẹ́ máa ṣe fún ẹni tó ń ta aburú tí tẹ́tẹ́ ó ṣe fẹ́ni tí wọ́n jọta ta tẹ́tẹ́ aburú tí tẹ́tẹ́ ó ṣe fún orílẹ̀-èdè nínú tó ń kó bá orílẹ̀-èdè nàìjíríà lónìí kò rújú pọ́rọ̀ tẹ́tẹ́ wà ń bẹ́ẹ̀ ẹ̀yin ẹja ẹ máa bá ní ká lọ ọlọ́run ti kọ́ dá akọ̀ nǹkan mẹ́ta tó lágbára nínú Quran chapter five verses ninety to ninety one ọlọ́run lára aburú lọ alákọ̀ọ́kọ́ nú aburú tẹ́tẹ́ gangan ni wípé èṣù ni tẹ́tẹ́ àwọn ẹni èṣù ni máa ń ta tẹ́tẹ́ àwọn ẹni ọlọ́run máa ń ṣiṣẹ́ ni àwọn ẹni ọlọ́run máa ń làágùn ni àwọn èdúóde owó àwùfù àwọn èèfẹ́ jẹ ògùn olóògùn àwọn ẹni ọlọ́run ó ṣiṣẹ́ lànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ló ti jẹ́ kó yé wa wípé kẹ́nìkọ̀ọ̀kan yóò mú àdá kó lọ sóko kó lọ ṣẹ́gi kó wá tà kọjẹ nínú iṣẹ́ ọwọ́ rẹ̀ ó lóore fún jukọ kọ́mọ ṣe kíni kọ́mọ tọrọ lọ mùsùlùmí òdodo máa ń ṣiṣẹ́ mùsùlùmí ta tẹ́tẹ́ ìì ta tẹ́tẹ́ gangan iṣẹ́ èṣù ni ìyẹn ni nǹkan alákọ̀ọ́kọ́ ẹlẹ́kejì òun ni pé máa ń fa àdáwà wàlúbàgbọ́ máa fa ọ̀tá ìwọ tó ọjà android mi ìwà mi ó dùn sí ọ ọ̀tá ó máa ṣẹlẹ̀ wàlúbàgbọ́ kí la ara wa sí tánàbí wa Muhammad sallallahu tó ti bá àtà jẹ́ mùsùlùmí wípé wà látàbà gọ́dù gbogbo ohun tó lè fa ká ẹ máa kórìíra ara yín ẹ sọ́ra kí lẹ fẹ́ máa yéètì ara yín sí ẹ máa nífẹ̀ẹ́ ara yín nítorọ́ ọmọ ìyá nìyín tẹ́tẹ́ ọ̀fà ká máa kórìíra ara wa ìyẹn nìkan tó kọ́ tẹ́tẹ́ máa fa àsọ́dù anzikiri la wàhánì sọ́la kò ní jẹ́ àmọ́ rántí ọlọ́run torí pé ń tọ́ bá ti jẹ́ pé tẹ́tẹ́ ti wọnú ẹ̀jẹ̀ rẹ̀ gbogbo tẹ́tẹ́ bí ó ṣe sọ ogún dogójì tí ó sọ ogójì dọgọ́rùn tí ó sọ ọgọ́rùn dẹgbẹ̀rún tí ó sọ ẹgbẹ̀rún di mílíọ̀nù bílíọ̀nù ní tí ọmọ ẹlẹ́kinu kò ní ráyè àǹtí làwọn àkùránì kò ní ráyè àṣkárù àrò àṣkárù rọlẹ̀ kò ní ráyè àǹtí náà fílò òru gan níbo ni ó ti ráyè àǹgbáwẹ̀ monday thursday débi pé yóò wà ráyè irun tẹ́tẹ́ ọ̀fẹ́ ní jẹ́ ìrántí ọlọ́run yóò dẹ̀ lè yín jìnnà kúò níbi ìrun àáfàá lára rẹ̀ nìyẹn àáfàá lára tó tún wà níbi tẹ́tẹ́ òun náà ni ìdán àtúlà ọkọ̀ tẹ́tẹ́ máa ń fi àsìkò èèyàn ṣòfò torí pẹ́ni tó ta tẹ́tẹ́ irú àsìkò tí ó fi lọ ta tẹ́tẹ́ tí ó mọ̀ retí èsì tẹ́tẹ́ yẹn rí tó bá lọ ṣiṣẹ́ ọmọ sọmọ kó ti di olówó àáfàá ní ara burú tẹ́tẹ́ òun náà ni aklu amuwali nas angeri tidi nas mímọ jẹ owó àwọn èèyàn lọ́nà tínú wọn ò fi ní dùn ni èèyàn bá mi ṣiṣẹ́ ó bá mi so náà lé mi mo fún lówó inú mi ò ní bàjẹ́ services èèyàn ta ìrẹsì fún mi mo fún lówó inú mi ò ní bàjẹ́ ẹnìkan wá ní àjọ wò pé kan ní òun ìní àbò ta kan mo wá fi five thousand naira alẹ́ five hundred mi ò ní dùn sí ń jẹ òun ni nìyẹn nìkan tó tẹ ẹ bá ti rí àwọn tí wọn ń ta máa ń jalè gbogbo àwọn ọmọ àwọn náà di ọmọ yahoo àwọn ni wọ́n fa owó kọ́ńtì àwọn ni wọ́n fa owó ìlú èbó àwọn ni wọ́n fẹ́ fọwọ́ lárúbáwá torí pé tẹ́tẹ́ yẹn tó bá ti lè fẹ̀ wọ́n lẹ́nu wọn ò ní nítẹ̀ lọ́rùn yóò fa ádámù kọ̀nà à ẹni tí bá ti ń ta tẹ́tẹ́ yìí nítẹ̀ lọ́rùn pẹ̀lú tọ́lọ́ ń bá ṣe fún ojú rẹ̀ ọ̀sà máa ràn hàn hàn hàn hàn òun ni àáfà látara tẹ́tẹ́ yìí ẹ wà á rí ìwà yìí máa jí nǹkan oní nǹkan tàbá sọ pé èèyàn ń jalè dandan kéèyàn jẹ́ àmúrọ̀bà kó gbé bàdá ni o ó lè máa jalè lórí íńtánẹ́ẹ̀tì ó lè máa jalè pẹ̀lú kọ́ máa lo ọpọlọ fún àwọn èèyàn àáfàá láwọn onítẹ́tẹ́ wọ́n máa ya olè wọ́n máa yẹ ẹni tí ò nítẹ̀ lọ́rùn wọ́n máa ya èèyàn bu torí náà tẹ́tẹ́ yóò sọ àwọn èèyàn di olè àáfàá lára aburú ẹ̀ nìyẹn àáfàá lára aburú tẹ́tẹ́ kò ní jẹ́ káwọn èèyàn ó lè ṣiṣẹ́ mọ́ yóò sọ wọn di ọ̀lẹ ọ̀lẹ tí ò lè ṣiṣẹ́ alápámọ́ ṣiṣẹ́ ẹ lọ wọ àwọn ọmọ onítẹ́tẹ́ ó fẹ́ gun mọ́tò five million ó fẹ́ máa wọṣọ ńlá ọ fẹ́ lọ fóònù half million kọ̀dẹ̀ fẹ́ ṣiṣẹ́ ọ ń wá bí òṣè ta tẹ́tẹ́ jọ̀ọ́ jẹ́ pé jájọ́ ta two fifty two fifty tó wọn kó half million lọ àǹfààní tẹ́tẹ́ máa ń sọ àwọn èèyàn di ọ̀lẹ ìyẹn lọ́fà tẹ́ ẹ bá ti ráwọn orílẹ̀-èdè bíi nàìjíríà táwọn ọ̀dọ́ ti tò ní tẹ́tẹ́ wọn ò ní lè ṣiṣẹ́ mọ́ àwọn tó yẹ kẹ́ kọ́ntribúùtì sí ètò ẹkọ́nọ́mì ètò àlìtìsọ́ọ̀ ètò ọrọ̀ ajé wọn ò ní lè kọ́ntribúùtì yáàfa àtàdáwúrù àlìtìsọ́ọ́dí yóò máa fa kí ètò ọrọ̀ ajé kó máa wálẹ̀ kó máa lọ sí òkè àáfàá ní ká ṣe àkíyèsí eléyìí dáadáa ara àdánwò tó máa ń ṣẹlẹ̀ níbi tẹ́tẹ́ òun nìyẹn ìyẹn nìkan tó kọ́ fak àáfàá ní tẹ́tẹ́ máa ń fa kó sì máa gbogbo tẹ́tẹ́ náà gbogbo tẹ́tẹ́ kọ́ ni ó gbogbo tẹ́tẹ́ ọmọ rówó yahoo fa ìyẹn ọ̀wà afakọ́pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ tí wọn ò fẹ́ ṣiṣẹ́ wọn ò ti wá lọ di ọ̀lẹ paraku nínú ìlú àáfàá lélẹ́yìí náà ó wà nínú àwọn àdánwò eléyìí tí ọmọ ṣẹlẹ̀ ní ìparí wá ni gọ́dọ́bù lọ́ọ̀yì odidi ìbínú ọlọ́run gangan odidi ìbínú ọlọ́run ó máa ń ṣẹlẹ̀ sí àwọn onítẹ́tẹ́ kọ́lọ̀ ọba àlékè ọlá kọ́mọ̀jẹ̀ kárí ìbínú rẹ̀ ẹ̀yin arúgbó ọlọ́run àádùn olóyún orí ọ̀rọ̀ tẹ́tẹ́ báyìí àá padà ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí ọ̀rọ̀ ọtí mímu ká sáré dáhùn ìbéèrè kan àbí méjì nínú àwọn ìbéèrè táwọn èèyàn ti sọwọ́ sí wa ìbéèrè alákọ̀ọ́kọ́ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n béèrè rẹ̀ nípa àwọn náfìlà òru àwẹ̀ táwọn èèyàn máa ń fi ta tí wọ́n ní pé òru òní o rákà mẹ́jọ a ti sọ nínú àwọn ètò wa tó ti kọjá eléyìí èsè ìlànà anábìwà Muhammad sallallahu alayhi wa sallam etí ṣẹ̀rí àfẹ́ ni wípé kíkálukú ó ṣe náà fílà bọ́lọ̀ ń bá ṣe fún lálàáfíà mọ́ àti bọ́ bá ṣe tètè jí mọ́ àti bọ́ bá ṣe lálàáfíà kó dúó mọ́ ẹni tá a ní kọ́ka súrà kan tí ọmọ ṣé kọ́ mọ̀ ṣe náà fílà ìlànà máa ń ṣe bẹ́ẹ̀ náà àwọn méjì tán bí mí nìsín ní tí WhatsApp ó yàtọ̀ síra wọn torí ni ìlànà anábì ni wípé sọ̀láàtù láìlì mọ́sínámọ́síná méjì méjì la máa ń ṣe náà fi lóòrù ẹnbálágbára méjì kò ṣe kọkà súrà tó bá rọ̀ lọ́rùn ẹnbálágbára mẹ́rin kò ṣe ẹnbálágbára mẹ́fà ẹnbálágbára mẹ́jọ ẹnbálágbára mẹ́fà kódà bí ẹnbálágbára ọ̀ndrẹ́dì nínú ètò ilẹ̀ náà àwọn àfà táwa fi ń sin lọ́hùn o ìrun òru méjì méjì ni so ẹni tó fẹ́ tún pẹ́ lórí ìrun ó lè gbé Kùrán dání lẹ́ni tí ó máa fi Kùrán tí ó fi ka ìrun torí náà gbogbo àwọn náà fìlà yẹn kì í ìlànà ànábì ọlọ́run tiẹ̀ ti ń bá ní parẹ́ láwùjọ yóò sì parẹ́ tán tí súnà ànábì tí yóò tún máa tẹ̀síwájú pẹ̀lú àṣẹ ọlọ́run alárọ̀mọ̀bẹ́lẹ́tọ̀ wa ò ní yìí òun ni yóò hold gbogbo mùsùlùmí òun ni a pè sílé ẹ̀kọ́ wa níbi táwọn dọ́tọ̀ wa Najimudeen Abdulhamid agbolo tí wọ́n ti máa ṣàlàyé dangers at home fún wa gbogbo yín láàmú retí o ọlọ́run san kálukú ní ẹ̀san rí títí òrò látà pàdé ọmọ ìyá Anas asalaamualeykum wa rahmatulahi